nam ọ̀rọ̀ lórí islamic insurance eléyìí ó ní di ìfarabalẹ̀ torí gbogbo ṣe gbogbo tán pé ní islamic náà ni ó islamic àwọn kan mímbẹ̀ tó ṣe kún wá pè ní islamic tó ṣe pé nǹkan tí wọ́n ń ṣe níbi àwọn conventional banks wọ̀nyẹn náà ni wọ́n gbé wọnú tí wọ́n pè ní islamic banks àwọn nǹkan tí wọ́n ń ṣe níbi commercial insurance yẹn náà ni wọ́n gbé wọnú nǹkan tí wọ́n ń pè ní Islamic cooperative eh, insurance ṣùgbọ́n ìyàtọ̀ tó ń bẹ láàrin Islamic insurance àti commercial insurance ó ní pé Islamic insurance àwọn èèyàn parapọ̀ láti jẹ́ kó ṣe rí pé ẹni tó bá ní pírọ́blẹ́mù nú àwọn àwọn máa help ẹ out wọ́n wá ń dá owó owó yẹn nìyí wọ́n ní intention páwọn fẹ́ rere mbẹ̀ wọ́n ní intention yìí pé ńgbà tí ń bá ti dẹ́wó wọ́n gbọ́dọ̀ dá owó fún èmi náà intention gbogbo àwọn tí wọ́n ń dá owó yẹn ni pé tí anybody nú àwọn bá ní problem wọ́n á dá padà sípò. Si wọ́n dá padà sípò so eléyìí ó lọ pẹ̀lú hadithi àwọn ará Yemen tí wọ́n wá tánàmì sọ̀lá asálàm sọ ipé ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ tó dáa ni ipé tí nǹkan bá dá wọn táwọn kan ló ń jẹ mọ́nú wọn ni gbogbo wọn pa oúnjẹ wọn pọ̀ wọn á jọ máa jẹ́ láì ní sọ pé mi mo gbé yìí tó pọ̀ jùlẹ̀ èmi mo gbọ́dọ̀ mú yìí tó pọ̀ eléyìí tó gbé kalẹ̀ kéré sọ Ànábì ó fi nǹkan yẹn yìn so eléyìí ni tán fi gbé ìtànpé ní Islamic cooperative insurance mo fi Islamic cooperative sí torí pé cooperative insurance àwọn èèyàn ń ṣe káàkiri gbogbo àwọn alájẹ ṣẹ́kù alájẹ kìíní kankan kan wọ́n wọ́n kàn lè àdì àwọn nǹkan míì mọ́ so ara cooperative insurance náà ni wọ́n pèrú nǹkan mọ́ ṣùgbọ́n èyí tó wá islamic àwọn èèyàn parapọ̀ láti lè máa dá owó láti lè fi yù èèyàn kan tó bá kó sínú problem nu wọn láti bail out owó tán dá yìí wọn dá pẹ̀lá níyàn wípé àwọn fẹ́ rí profit nítorí ẹ̀dá lẹ́yìn rẹ̀ commercial insurance ni àwọn tí wọ́n gbé kalẹ̀ ọ̀nà táwọn máa fi make profit ni àwọn wà after ìyẹn àwọn insurance company tán gbé kalẹ̀ so bóò ni ẹni yìí ò ṣe ní ní pírọ́blẹ́mù so that àwọn premiums tó ń dá yóò lè jẹ́ titi wọn òun ni tí àwọn ó máa ṣe ládùá in fact ẹ bá máa ṣe lè dọ́gbọ́n sí àwọn clauses níbi contract yẹn tí ẹniyàn òfin ní rí kíní wọ́n ṣe kí wọ́n dọ̀gbọ́n ẹ̀ so ìyẹn làwọn afáà sọ pé tẹ́tẹ́ ni torí pé ẹni tó ń lọ síbẹ̀ òun náà ń lọ sí àní ó ń lọ pẹ̀lá nìyàn wípé ìsídà kí n jẹ àbí kí n lose ìsídà kí n jẹ kí n lose nísìnyí ó lóun fẹ́ insure ọkọ̀ òun fún bí i ten years wọ́n ló máa san premiums premiums yẹn kò tí ì san ju bí ọdún kan lọ ó láksidẹ́ǹtì ọkọ̀ condemn àwọn insurance company máa ní láti dá a padà sí ipò kan gbé irú ọkọ̀ yẹn fún wọ́dà sí tó san premiums ní kò tí ì tó nǹkankan kò tó owó ọkọ̀ yẹn rárá so insurance company á forí fa àwọn ni wọ́n lù sí bẹ́ẹ̀ òun dẹ̀ ni ó lè san owó premiums yẹn kó san fún iye ọdún tí wọ́n jọ àgírí lé lórí kádẹ́wò kankan mọ́ṣẹ̀lẹ̀ sí i gbogbo yẹn ni àpò insurance company ni ó ra sí ó túmọ̀ sí pé òun ló lose na islamic cooperative insurance ni kò ní kankan ṣe pẹ̀lú yẹn ẹni tó ń dáwó yẹn ó ń dá pẹ̀lá níyàn wípé òun fi ṣe sọ́dákọ̀ ni anybody nú àwọn tí àdánwò bá ṣẹlẹ̀ sí owó yẹn làwọn fi dá padà sípò so ìgbà míì wọ́n lè wá dán owó yẹn tí a ti pọ̀ so ìgbà míì wọ́n lè ní kí àwọn kan máa bá wọn mójútó owó yẹn àwọn ẹni ó mọ̀ ṣe tí wọ́n mọ̀ dá ẹni tí ó bá kó sínú wàhálà tí wọ́n mọ̀ dá sípò tó yẹ bá wá pọ̀ wọ́n invest yẹ kan invest owó yẹn that is kò sẹ́ni tó ní problem wọ́n dẹ̀ lówó tí ó ṣẹ́kù dáadáa wọ́n invest owó yẹn láti mọ̀ fi ṣàwọn businesses mi tó ipá àwọn ènìyàn náà ni wọ́n bá wọn ṣe tó wọ́n bá wọn mójútó so irú yẹn nísìnyí wọ́n lè wá declare pé àwọn rí profit yẹn 200 million eh? in addition to owó tí wọ́n ní as capital kò tí túmọ̀ sí pé wọ́n ṣe islamic uh, insurance ṣùgbọ́n mo sọ pé agbọ́rọ̀ wà kíáfù ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń ṣe wọ́n nǹkan báyìí náà o mọ̀ láwọn hidden thing kan tó ṣe pé yìí o mọ̀ nígbà míì tó ṣe pé nǹkan yẹn tẹ́ bá wò ó ó fẹ́ dàbí àwọn nǹkan téèyàn ń sá fún níbi àwọn commercial insurance yẹn so tíyàn bá ti rí pé òkè nǹkan yẹn free bí àwọn nǹkan báyìí kò sí nǹkan tó burú bí irú islamic insurance yẹn so lẹ́ẹ̀kan sí kò ń ṣe gbogbo àwọn tó ń sọ pé àwọn ń ṣe islamic bank islamic bank náà ni a sáré tẹ́rí sí nǹkan wọn so ẹlòmíì ó kúrò báńkì commercial bank ní conventional bank ó kúrò ń bẹ̀ so ẹ̀kọ́ tó gbé kúrò ń bẹ̀ náà ló lọ lò níbi Islamic bank tó lòun wà so tó yẹ pé ẹ̀kàn rí pé kàn ń fún kìíní ẹni coloration Islam ni àfimara àwọn àfáà míì tí wọ́n takò ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tó ṣe wípé àwọn ìsòdì sókọ̀ Islamic banks tí wọ́n ń ṣe ní àwọn products oríṣiríṣi tí wọ́n láwọn ní sèyàn farabalẹ̀ pé síbi kan wọ́n pè ní islamic kò túmọ̀ sí islamic ká stọ́jì rẹ̀ dáadáa ká tún béèrè lọ́wọ́ àwọn èèyàn so kó tó àtẹ́rí sí The Guidance Facebook page. Follow, like, and share.